Hear the voice of the one crying in the wilderness. Do not harden your heart when you hear his voice. In the light of his word, then we find a way. When we do his will, we are saved by grace. mexer Not the shadow can rise, not the cloud in the skies, not the doubt, not the fear. When you walk in His way, what the glory shared. phone man. Uh, sorry, man. Is this Mr. and Mrs. Joseph's house, man? Yeah. you are the right place. Oh, How thank God, man. Uh, someone pointed out this place for me, so I was just roaming about the street to get this place. Oh, that's good. Thank you, man. You're welcome, my brother. Thank you, man. Thank you, sir. Um, I'm uh, from People's Grammar School, sir. Oh. Um, From school. Yes. Oh, good, good. Yes, That's good. Uh, they sent me to give you this letter. A letter? Yes. Oh, they could have sent um, Ferromy to bring the letter to the house. How, At least. How serious is the letter that made the teacher uh, It's very, very important. That's why the school authority asked me to give you the letter, sir. I guess that's because my boy is a brilliant boy. My friend, can you complete this sentence? Uh, the principal asked me to give you this. Yeah. What a love that's done for me. I cannot tell it all. What a love that's done for me. Mommy, I... fair on me. At least sit down and hear why I came here. It's now here hear why I came here. Uh, Ferranmi has been suspended from school since last week. Please, where is that Ferranmi? He has been doing his assignments inside since, since he came back from school. Ferranmi! He's doing his assignments. Ferranmi! yeah, uh, assignment. What was assignment? And he just came back from school and has been doing his assignments since. He said he has so many assignments to do assignment. Yes. Mm-hmm. But today is a public holiday. Come on. Ah, ah. Today is a public holiday, oh, truly. But so, Fẹ́mi went to school now. He has been suspended since last month. My friend, come here. Uh-huh. Ferocious Ferami, how are you? I learned that you are doing your assignment inside. I hope you are doing it very well. Yes, I've been busy with my assignments. The assignment that Mrs. Daniel gave our government. assignment. Yes. Huh? Mrs. Daniel gave you assignment. Today, that is public holiday. Oh. Ah. That's true. Hey! So what assignment are you doing? Fair me. Yes, sir. Please, look at my face. Just tell me What your teacher has been saying since is a lie. Mr. Ezekiel is lying. It's a big lie. Ferocious Ferami. So what you are saying now is the principal is lying and the guards too, they are lying. About what? You are a crook boy in school. You've not been coming to school. Ah, crook boy? My yes, son? Yes, that's, my own Ferami. That's a lie. He's a brilliant boy. Nobody suspended me from he has been suspended. That is why I brought this letter for you to countersign it. That your boy is not in school, sir. Here's the letter, sir. Yeah. And here is the pen, sir, to sign ah, the letter. Ah. Letter ah. of suspension. This is to notify you that your son, Oluwafẹ́rànmi Johnson, has been suspended indefinitely ah! since March 31 first. Ah! Fẹ́rànmi ti pa mí. After he was caught smoking and selling marijuana in an uncompleted building in a bush outside ah! the school premises. Fẹ́rànmi. You are required to sign this letter to see for the undertaking of Ah! Ah! Fẹ́rànmi. Tell me. Tell me. The teacher. The letter is not. Thank you very much. Thank you very much. Fermi! If my hand yeah, the voice of this one crying over the next. Do not harden your heart when you hear his voice in the light of his word, then we find a way. When we do his oh, will, we are saved by grace. Come, come, come. Fẹ́ràn mi, fẹ́ràn mi o, ọmọ ọmọ mi o, ayọ̀ mi. Má gbàgbé o, ìfẹ́ mo ní sí ọ. Ìfẹ́ aláìṣẹ̀tàn. Má gbàgbé o, ìyà mo jẹ fún ọ. Ìyà ìmọ̀dí ẹ̀ṣẹ̀. Bó bá lè ṣe fẹ́ mi, kò máa ní sẹ́wù. Kò máa ní sẹ́wù o. Má gbàgbé o, ìyà mo jẹ fún ọ. Bó bá lè

much. you, very much. We just we just left the principal's office now. We just finished signing the order taking on behalf of family. Sister I couldn't believe my ears what I heard about family. He was a chameleon. I couldn't believe my ears. Too, too, too, too bad. Uh, it shows with every indication that parents are not in support of bad attitude of students. Uh, this is Mrs. Adam why I miss class I don't know if the principal made mention of her. Yes, that is she's the one that Farami uh, promised to break her head. Ah! Please, madam. Please, we just need your assistance as a parent and even we, the teachers, We need your assistance because we cannot do it alone. We need your help. I need your help. We need your help. So we have to support him by checking his book on a regular basis. You can come to school at least three times in a week to know how is performing in school. I pray with the help of God it get better. We will not try our best. of the one crying in the wilderness. Do not harden your heart when you hear his voice. In the light of His world, then we find a way. When we do his will, we are saved by grace. This guy never reach. Dapa! This guy no dey here. <laughs> And this woman don't dey around now. Gaiafa, Gaiafa! This guy. I don't like this kind of thing now. Ah. Why they do all this matter? market don dey around everything just dey up up and down where you dey now ah oga pa ah, you dey delay me teach na me i dey work with hand. no vex no vex no vex baba ah, how you dey now. i dey how you dey how you dey how you dey oya now how far now. i just dey oga you know say i dey carry my market everywhere me i no dey draw this matter everything dey around. Hmm. how far how many nobody like people Okay now. Eh, thanks, Baba. Make a sharply. Yeah, you are now. Oh yeah, oh yeah. I feel see one more. Ah, thanks. Eh, oh, yeah. I need this one. Baba, you be sure guy. Yeah. Make I had this one. I will take one. Oh yeah, oh yeah. I'm sure. Take one. Thanks, eh, thanks, eh. You know what? Eh, I know Uber like this. I will settle you later. Eh? I know Allah, know Allah. You just take this one. Ah, my nigga, you, you know, know you already like this thing now. Correct. Just take this one. Oh, oh yeah, now we'll see now. Eh? No problem. Oh yeah, now. Yeah, see you later now. Okay now. Má gbàgbé o, ìyà mo jẹ fún ọ. Má gbàgbé o. Ó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wọ̀n. Pharaoh, ṣetán. má gbàgbé o ìyà mo jẹ fún ọ. ìyà ìmọ̀dí èṣù. bó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wọ̀. kò máa ní sẹ́wọ̀. fẹ́ràn fẹ́ràn. back. What have you been doing inside? Huh? What have you been doing since? Rubbish. What is this? I'm this my eh? assignment. Assignment? Are you your assignment? I'm not done yet. I'm still doing it. I'm not finished it. Okay. Let me see your. Ah, ah. Mom. Yeah. Fẹ́ràn mi pa mi pátápátá. Fẹ́ràn mi. Mọ́mí nǹkan tẹ̀ ìdásílẹ̀ yìí, àwọ̀ ẹ̀pọ̀. What is that? Kó wọ́n gan mommy àwọn ọ̀rẹ́ mi ló ní èmi kọ́ ni mo ní. ọ̀gá èmi kọ́ ni mo ní. dùn mí jẹ́ kí ẹ ọ̀gá na wetin i do. wetin o dis Fẹ́rànmi or ah, eh, house for the. ẹ dis is Fẹ́rànmi's house na. Fẹ́rànmi your anger. gentle boy. Ah. Oh. He doesn't smoke. Gentle boy indeed. Yeah, he doesn't smoke. What is this he on the ground? Is this, is this not marijuana? Look at is this not hard drug? Mọ̀mí, èmi fẹ́ mo ní nà. Mo sọ fún yín nà. Àwọn ọ̀lẹ́dẹ̀ ló ní èyí náà máa ń bí. Mọ̀mí, àwọn ọ̀lẹ́dẹ̀ ló ní àgbẹ̀dọ̀ nà. Mọ̀mí, ó jẹ́ ìfọ́sí. You are under arrest for possession of hard drugs, selling and harboring of thoughts in the community that lead to the destruction of life and property. He's a gentleman. Madam, keep quiet. Tell me, he's a gentleman. Okay, he's a gentle boy indeed. I can see. He doesn't I can see. Fẹ́rànmi. He doesn't. Mommy. You're under arrest. If you want to see him, Come to our station. No, move. Ah, Perusion. Now, I'll tell you this now. Oga, do me judging now. I don't think I do now. Move. Oga, Oga. Hello, hello. Ah, wait now. Don't depend on me. Ah, don't depend on me. Ah, don't depend on me. Don't depend on me. Ah, don't depend on me. They found me. What? They just came in now. Keep I don't, I don't know. Officer, please give me one minute. Uh, Baba Femi now, Yes. If you, if you want to say anything, come to our station. Move. Oga, let me now. Oga, now wait now. What is going on? Fẹ́ràn mi ó bí mo ti fẹ́ ọ́. Fẹ́ràn mi ọmọ mi. Fẹ́ràn mi ó fẹ́ràn mi ayọ̀ mi. ayọ̀ mi. má gbàgbé o ìfẹ́ mo ní sí ọ. ìfẹ́ aláìṣẹ̀tàn. má gbàgbé o ìyà mo jẹ fún ọ. ìyà ìmọ̀dí ẹ̀ṣẹ̀. bó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wó. kò máa ní sẹ́wó. fẹ́ràn mi o bí mo ti fẹ́ ọ. fẹ́ràn mi. she wants me, she wants me to come and go straight to It's done. I don't need to see her. What will have happened? All shall be well, but it's not picking my call. And you're see all shall be well. How should this be well like this? Don't tell me. Hey, you don't go to the bottom of the not breaking my call. I've been calling several times. It's not working. And you was saying, oh, yes, how did you believe God? I believe God. I believe God. What you asking me? See for me, fam. It's not going to try. I'm going to tell you. Daddy Veron, Daddy Veron, you're welcome. You're welcome. You're welcome ọba lè ṣe fẹ́ ọba lè ṣe fẹ́ tell me just You can't do this phone. In fact, you cannot even drive. I have to drive it down from my Just let him live some years. Oh, sí má gbàgbé o má gbàgbé o ìyàwó jẹ́ fẹ́ràn after the bleeding after the discussion at the police station mr zidane. You won't believe. Pharaoh is a big chameleon. Pharaoh is a major dealer of marijuana and this and drugs. He was selling and he has people that are selling it to the people no, in the community. My dear, my dear, are you actually referring to my own son? Fẹ́rànmi, please tell me. Yes, madam. There are many allegations against your son. Yes, ma'am. Yes, ma'am. Oh, Fẹ́rànmi ti wà mí. It now to court. Yes, sir. What, what, what next, sir? in fact mọ́mí fẹ́ràn mi do you remember mrs adams na fẹ́ràn mi promise to break her head. yes yes yes remember. did you know eventually fẹ́ràn mi sent the big boys to mrs adams the bitter. ó ti parí. and connected her phone. ó ti parí o. and this big boy eventually sold the phone out and they used the phone to grow all the money from the account of this man. Yes. If not for God, Mr. Ezekiel, the school manager. Eventually, Mrs. Adam had to withdraw the case. If not, it's not what we are talking, we should be talking now. Mr. Mr. Johnson. all we were. With all these on ground now, the matter is beyond police station. Ah. The next time you will see your son finally, will be at the court. fẹ́ràn ọmọ mi ayọ̀ mi ọmọ mi oh. fẹ́ràn mi ayọ̀ mi má gbàgbé o ìfẹ́ mo ní sí ọ má gbàgbé o má gbàgbé o ìyà mo jẹ fún ọ má gbàgbé o bó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wọ̀n oh. fẹ́ràn mi o bí mo ti fẹ́ ọ fẹ́ràn mi fẹ́ràn mi o ọmọ mi ọmọ mi o fẹ́ràn mi fẹ́ràn mi ayọ̀ mi ayọ̀ mi. After a thorough investigation by the police force and a brilliant cross-examination by the learned colleagues, and from your own testimonies and confession, I find you guilty of all the four count charges levied against you in this court of law you Olúwafẹ́rànmi Johnson nineteen years old young man also known as Ferocious Fẹ́rànmi is, is found guilty of one illegal possession of illicit drugs such as marijuana, loud, skunk, cocaine, and charms. Number two. Burning of such illicit drugs, which is highly prohibited. 3. Involvement in occultic practices. And number 4. Active involvement in a gang rape of one Lucy on the 1st of January 2023. Now, this is my judgment. According to the law of the Federation, I sentence you to seven years imprisonment for possession and sales of illicit drugs, two years for occultic practices, and ten years for involvement in gang rape with hard labor. You are to run the sentences concurrently. That will now be 19 years imprisonment with hard labor. This will serve as deterrent to others. My Lord, my Lord, please, please. Ah, my, my son is just 19 years old. Ah, by the time it will, be, it will, it will finish this year time, it will not be at the age of 38 years. Please show mercy, please, my Lord, please. Because some of you are Femi Johnson is guilty of all the offences charged against him and must be punished according to the law. My, my, my, my lord, what if if another person is exonerated of the offence in place of Femi? Okay, that person will bear the sentences and more sentences for misleading this court of law. Okay, my Lord, I am the one guilty of your offenses. I am the one responsible for all your offenses that Fẹ́rẹ̀mí have committed. I am the one, not Fẹ́rẹ̀mí. I am the one. Lálẹ́ pẹ̀lú ìsìn. Fẹ́ràn mi ayọ̀ mi. Má gbàgbé o, ìfẹ́ mo ní sí ọ. Hmm. gbàgbé o ọ. má gbàgbé o. bó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wù o. ba le se fe mi ko maa ni sewu o feran mi o. bá lè fẹ́ràn mi bí mo ti fẹ́ ọ. Not a shadow can rise, not a cloud in the skies, not a doubt, not a fear. When you walk in His way, what the glory sheds. Ah. fẹ́ràn mi fẹ́ràn mi o ọmọ mi fẹ́ràn mi o fẹ́ràn mi. All right then. You, Mr. Johnson, is found guilty of all the offences charged against your son Oluwafemi Johnson. You are hereby sentenced to the 19 years imprisonment with hard labor. And by the power conferred on me as the chief judge, I am adding ten more years to your sentence for misleading this court of law. Altogether, you, are, you shall be serving a jail term of twenty-nine years. Má gbàgbé o, má jẹ fún ọ. Má gbàgbé o. Bó bá lè ṣe fẹ́ mi kò máa ní í ṣe wò. fẹ́ràn mi ó bí mo ti fẹ́ ọ. Hear the voice of the one crying in the wilderness. Do not hide in your heart when you hear his voice. In the light of his word, then we find a way. When we do his will, we are. lẹ́wọ̀n kí ló ń ṣe kí ló ń ṣe orí ọgbọ́n mi ló wà o yóò ti yẹ kí ló ṣe kí ẹ. ìdè ìdè olùdíje náà. àti bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni ó ti rẹ̀ mí ẹ wo. ó rẹ̀ láago mélòó. ọ̀gbẹ́ni wí bàbá. ó ti rẹ̀ mí. bàbá o. ó pè bá fọ̀ jáde. ọ̀gbẹ́ni ṣiṣẹ́ lọ́jọ́ bàbá wọn ni. lọ́kùnrin bàbá fún wa jà ní bàbá. olùkọ́ jíjẹ́. jẹ́lu ọ̀rẹ́ ni bàbá náà lọ́kùnrin bàbá fún wa jà. mo fi sí bọ́ọ̀bù ọwọ́ ẹ. lọ́wọ́ bàbá náà kan. ó jẹ́ sísun mi jàre. ṣiṣẹ́ lọ́jọ́. ó ṣiṣẹ́ lọ. mo lè fẹ́ràn níbi mo ti fẹ́ ọ. Ah! It is not ten years that I've been in prison. Ah! I know by now by now. I'll be a father of a grandson or a granddaughter. Ah, me, ah, my son. Ah. Baba, Baba. is I've looked for you everywhere. Ah, eh, as I was, as I was just coming right now, I just remembered uh, your prayer location. Ah, I know you will be here. That was why I was like, okay, let me just come and check on you. Hey, eh, Baba, hope all is well. It is well. But Baba, I want to ask you one question. But why do you love her so much? Because I noticed that even while they're in the prison, you still talk about it you still you don't understand why do you love him so much baba you see my son eh fẹ́ràn mi is the only son that I have and at the time of the issue he is just nineteen years old if we would have gone to prison at that day. Is useful aid that have been wasted in prison. That's why he decided that ah, he has a future. Let him continue his glorious future. Why have come over here on his behalf? Baba God, by this time tomorrow, I set free. Wow! Set free. Glory be to God. Hallelujah, Praise God. Hallelujah. Ah, it's true. Ten years. Yes. Ah. Hallelujah. Please don't forget. According to 2 Corinthians 5:17, it says Because now we are a new, we are new in Christ Jesus. We are having a new, we are a new creature. Old things as what has passed away, and now we have become new. Don't forget all the teachings. You are now born again. You are no longer a tout. When you get outside, tell them you are no longer a tout, but your new name is now Paul. Do you understand? Thank you, Baba. Baba. Baba, thank you so very much. Thank you so very much. Thank you for showing me Christ. If not for you, I don't know whether this would I'm Baba. I have accepted my Lord as my personal Lord and Savior, Baba. And all your teachings will remain in my heart and I will continue. from where I fall. Hey, eh, Baba. Thank you so much. Thank you, Baba. Thank you so much, Baba. Thank you so much. Eh? And you appreciate you. Thank you very much. Tomorrow, yes, sir. As you are going, okay. I will give you some letters. Okay. You will me take it. Tell him that I'm, I'm okay. Okay, sir. And I will send it to my wife too. Okay, sir. Thank you, sir. Ah, Baba, thank you so ah. much. Thank you. Thank you. Thank you so much, Baba. Thank you. Ah. so happy. small. Uh, ah, it's Baba Feromi that asked me to give you this these letters now. Just, you don't just hear you saying Baba Feromi. Yeah, exactly, ma. who are you? Mama, I was that out. I was sentenced to prison with Baba Ferron three years ago. But as you can see me now, I'm now a new creature, and all things are passed away. And I'm now a new creature in Christ. Hallelujah. I'm really happy for you, my son. It, it is your husband that even preached for me, even not only me, and all the warders in the prison and other prisoners. And thank God for hearing his words. And God has really been good to us, Mama. And here we are today. I'm fine and I'm happy in Christ. Hey, eh, and Igima, Alice Mama? mi. Màmá. Ọmọ ayé. Ah, ah. Idán nìyẹn. Fẹ́ràn me. Alpha. I'm not ayé. Fẹ́ràn mi. Wo jẹ́ kí n fún ẹ ní ìgbàgbọ́ ta àkọ́ sáyà gàrí. You need to stop all these all these things you are doing. I'm no or oh, I'm not Oshat and I'm not Idan or whatever the names you are calling hold this you need to stop it this is not good for you even your health is bad and Christ does not love all these things he doesn't like all these things. kí ló wá ṣe tó wá gbé Christ wọnú ilé ní sí àjọ fàkínì tẹ́lẹ̀ àjọ wà tẹ́lẹ̀ ní nà. no no no no no no fẹ́ràn ah, mi I'm poor right now don't call me you know, I'm poor. if you want to address me address me as. ọ̀gá ẹ̀dẹ̀ àwọn questions báwo ló ṣe jáde mẹ́rin o ti sá jáde báwo ló ṣe escape o tún sọ̀rọ̀ bọ́ọ̀lù kejì lọ́jọ́ wo ló di bọ́ọ̀lù kejì. Mm. God is ready to save you. He's ready to receive you. He's ready to change your life for better. Fẹ́ràn you need to change all your ways. This is not good. ọ̀rẹ́ ṣe ń bí mi nínú ìsìn gbogbo ọgbà tó ń sọ yẹn kò bá dára mu mọ́ àwọn èèyàn gbọ́n bọ̀ wá máa lọ. fẹ́ràn mi you need to stop all these hey, things. Hey, hey, what is wá máa lọ. what is happening over there again? fẹ́ràn mi you can't treat Paul like that. The child you knew before is dead. This is a new being. Exactly. This is a new creature. Ẹ wo, ẹ wo bí ẹ farabalẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ wàásù. Ẹ lọ gbàásù, tálẹ̀ gbàásù fún. Ẹjọ́ máa bára yín fa ẹni ìlẹ́jọ́ ní twenty. Ẹbí ti lọ. Fẹ́ràn mi, you can't treat him that way again. Never. He's not my son. You can't treat him that way. Get it clear today. First round. that's the key. àjùmọ̀gbàgbé o gbàgbé o ìfẹ́mọ̀ ní síyọ. gbàgbé o gbàgbé o gbàgbé ìyàwó jẹ́ fún ọ. ó bá lè ṣe fẹ́ mi. ó bá lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wù. bí mo ṣe fẹ́ o. fẹ́ràn mi o bí mo ti fẹ́ o. fẹ́ràn mi ọmọ mi ayọ̀ mi. ọmọ mi oh, oh, oh. fẹ́ràn mi. tẹlifíṣàn pa Johnson mo kí ipò oríire látìgbà tẹ ti dé jèèlì wa yìí bó tilẹ̀ jẹ́ pé ńgbà tẹ dé àrò pé ẹ lè lájà ṣùgbọ́n Ọlọ́run wo nínú àánú rẹ̀ ó tún mú yín ó jẹ́ kẹ́ lájà a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀ àwọn ẹ̀mí tí ẹ ti gbàlà nígbà tí ẹ ti dé ọ̀dọ̀ wa a dúpẹ́ pé nínú prison wa ń bì báyìí ọ̀pọ̀lọpọ̀ ti rí ìgbàlà nípasẹ̀ ọ̀rọ̀ tí ẹ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe a dúpẹ́. ẹ ṣe tán dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe tán. bàbá bàbá Johnson níbo lẹ wá ń lọ báyìí. Ah, báwo lẹ ṣe fẹ́ rìn ọkàn mi I'm eager to see my son your son I'm eager to see Feranmi and the grandchildren I'm eager to see I'm eager to meet them now. Ẹ rọra, Baba. rọra Baba. me? Yes, What is your name? Fẹ́rànmi John. Fẹ́rànmi Johnson. Ṣé kò dà? Fẹ́rànmi Johnson. Fẹ́rànmi. Fẹ́rànmi Johnson. Daddy. Fẹ́rànmi. Mọ́mí. Fẹ́rànmi. Daddy. Daddy. Ah, it won't you. stand up, Baba. It's okay. I will slap your face. Baba, stand up. Daddy, please. Daddy, please. Baba, help me. After everything I told you, Daddy, please help me. Sorry. Please, just one chance. Daddy, please. Baba. Daddy, please. Papa, it's okay. Daddy, please. Don't want this. Papa, it's okay. Daddy, it's okay. You can help me. Daddy, please. Papa, you can help me. Stand up, it's okay. Daddy, please, you can help me. Daddy, please, just one okay, chance. Papa. Daddy, please, just one chance. Daddy, please, help me. Daddy, please I took your shame it's okay. Daddy, so that you can have glory. Daddy, please. I took your pain. so that you can be free. Not the shadow. I name you Pharaoh. Daddy, please. Because of the love that I have for you. Daddy, please. Papa is okay. I pray you favor me because I always love Daddy, you. Yes. Daddy, please. Daddy, please. Ah. Daddy, please. You are asking for second chance. Daddy, please, please. I've always given you second chance. Daddy, please. Ah. Daddy, please. 29 years in jail, rest. You can hear me, Daddy. you can't hear me. Daddy, you can help me. Daddy, please. Daddy, please. Daddy, please. Daddy, please. Daddy, please. please. Daddy, please. Daddy, Daddy, let Daddy, go. Daddy, Daddy, Daddy, Daddy. Daddy. má gbàgbé o ìfẹ́ mo ní sí ọ má gbàgbé o má gbàgbé o ìyà mo jẹ fún ọ má gbàgbé o bó bá lè ṣe fẹ́ mi kò má ní sẹ́wọ̀n fẹ́ràn mi o bí mo ti fẹ́ ọ. Hear the voice of the one crying in the wilderness. Do not harden your heart when you hear his voice. In the light of his word, then we find a way. When we do his will, we are saved by grace. o ìyá mo jẹ fún ọ. ìyá ìmọ̀ bí èṣù. ọba lè ṣe fẹ́ mi kò máa ní sẹ́wọ̀. Not a shadow can rise, not a cloud in the skies, not a doubt, not a fear. When you walk in His way, what the glory shine. bá lè ṣe fẹ́ mi. bó bá lè ṣe fẹ́ mi kò máa ní séwu. bí mo ṣe fẹ́ ọ. fẹ́ràn mi ò bí mo ti fẹ́ ọ. fẹ́ràn. você